Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlọ́gbọ̀n. Nígbà tí a ti gúnlẹ̀ ní àlàáfíà tán ni a tó mọ̀ pé Mẹ́lítà ni wọ́n ń pe erékùṣù náà. Àwọn ará ibẹ̀ ṣe ìtọ́jú wa lọ́pọ̀lọpọ̀. Wọ́n fi ọ̀yàyà gba gbogbo wa. Wọ́n dáná fún wa nítorí pé òjò ti bẹ̀rẹ̀ sí í rọ̀. Òtútù sì mú nígbà tí Pọ́ọ̀lù dé ìdí igi kan tí ó dà sínú iná. No bẹ́ẹ̀ ni paramọ́lẹ̀ kan yọ nígbà tí iná rà á ló bá so mọ́ Pọ́ọ̀lù lọ́wọ́ nígbà tí àwọn ará Mẹ́lítà rí ejò náà tí ó ń ṣe dìrọ̀dìrọ̀ ní ọwọ́ Pọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. dájúdájú apànìyàn ni ọkùnrin yìí ó yọ nínú ewu òkun ṣùgbọ́n ọlọ́run ẹ̀san kò gbà pé kí ó yè. Pọ́ọ̀lù kàn gbọ́n ejò náà sínú iná ni ohun burúkú kan kò sì ṣẹlẹ̀ sí i àwọn ènìyàn retí pé ọwọ́ rẹ̀ yóò wú tàbí pé lójijì yóò ṣubú lulẹ̀ yóò sì kú nígbà tí wọ́n retí títí tí wọn kò rí kí nǹkan kan ṣe é wọ́n yí èrò wọn padà wọ́n ní irúnmọlẹ̀ ni ilẹ̀ tí ó wá wọn ká jẹ́ ti búbúlíùsì baálé erékùṣù náà ó gbà wá sílé fún ọjọ́ mẹ́ta ó sì ṣe wá lálejò ní àkókò yìí Baba Kubiliusi ń ṣàìsàn ibà ń ṣe é ó sì ń ya ìgbẹ́ ọ̀rìn Pọ́ọ̀lù bá wọ yàrá tọ̀ ọ́ lọ lẹ́yìn tí ó gbàdúrà ó gbé ọwọ́ lé ó sì wò ó sàn nígbà tí èyí ṣẹlẹ̀ àwọn yòókù tí ó ń ṣàìsàn ní erékùṣù náà bá ń wá sọ́dọ̀ Pọ́ọ̀lù ó sì ń wò wọ́n sàn wọ́n yẹ́ wa sí púpọ̀ nígbà tí a ó sì fi síkọ̀ wọ́n fún wa ní àwọn nǹkan tí a lè nílò lọ́nà lẹ́yìn oṣù mẹ́ta tí a ti wà níbẹ̀ a wọ ọkọ̀ ojú omi Alexandra kan tí ó ti dúró ní erékùṣù yìí fún ìgbà òtútù ó ní ère ìbejì níwájú rẹ̀ nígbà tí a dé Sírákùsì a dúró níbẹ̀ fún ọjọ́ mẹ́ta láti ibẹ̀ a ṣíkọ̀ a ní ọjọ́ keje afẹ́fẹ́ kan láti gúúsù fẹ́ wá ni a bá tún ṣíkọ̀ ní ọjọ́ kẹta a Puteoli a rí àwọn onígbàgbọ́ níbẹ̀ wọ́n rọ̀ wá kí a dúró lọ́dọ̀ wọn a bá ṣe ọ̀sẹ̀ kan níbẹ̀ báyìí ni a ṣe dé róòmù àwọn onígbàgbọ́ ibẹ̀ ti gbọ́ ìròyìn wa wọ́n bá wá pàdé wa lọ́nà wọ́n dé ọjà apiusi àti ilé èrò mẹ́ta nígbà tí paul rí wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí sì dá a lọ́kàn lé nígbà tí a wọ róòmù wọ́n gba paul láàyè láti wálé gbé pẹ̀lú ọmọ ogun kan tí wọ́n fi sọ. lẹ́yìn ọjọ́ mẹ́ta Pọ́ọ̀lù pe àwọn aṣíwájú àwọn Júù jọ nígbà tí ẹsẹ̀ wọn pé ó sọ fún wọn pé. ẹ̀yin alàgbà n kò ṣe ohunkóhun tí ó lòdì sí àwọn ènìyàn wa tàbí sí àṣà àwọn baba ńlá wa tí wọ́n fi fi mí àwọn ará róòmù lọ́wọ́ tí wọ́n sì fi mí sínú ẹ̀wọ̀n láti jerúsálẹ́mù nígbà tí wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu mi wọ́n fẹ́ dá mi sílẹ̀ nítorí wọn kò rí ohunkóhun tí mo ṣe tí wọ́n fi lè dá mi lẹ́bi ikú ṣùgbọ́n nígbà tí àwọn Júù kò gbà pé kí wọ́n dá mi sílẹ̀ kò sí ohun tí mo tún lè ṣe ju pé kí n gbé ẹjọ́ ọ̀mí wá síwájú Késárì lọ kì í ṣe pé mo ní ẹjọ́ kankan láti bá orílẹ̀-èdè wa rò ìdí nìyí tí mo fi ránṣẹ́ pè yín láti rí yín kí n sì bá yín sọ̀rọ̀ nítorí ohun tí Ísírẹ́lì ń retí ni wọ́n ṣe fi ẹ̀wọ̀n so mí báyìí. wọ́n dá a lóhùn pé a kò rí ìwé gbà nípa rẹ láti Jùdíà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú àwọn ará wa kò débí láti ròyìn rẹ tàbí láti sọ ọ̀rọ̀ rẹ ní ibi. a rò pé ó dára kí a gbọ́ ohun tí o ní lọ́kàn nítorí pé ó ti dé etígbọ̀ wa pé níbi gbogbo ni àwọn ènìyàn lòdì sí ẹgbẹ́ tí ó yàtọ̀ yìí. wọ́n bá dá ọjọ́ tí wọn yóò wá fún un nígbà tí ọjọ́ pé púpọ̀ nínú wọn wá kí ó bá dá ọ̀rọ̀ sílẹ̀ ó ń fi tẹ̀dùntẹ̀dùn ṣe àlàyé ìjọba ọlọ́run fún wọn ó sì ń fi ẹ̀rí tí ó wà nínú ìwé òfin Mósè àti ìwé wòlíì nípa Jésù hàn wọ́n láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ àwọn mìíràn gba ohun tí ó sọ gbọ́ ṣùgbọ́n àwọn mìíràn kò gbàgbọ́ nígbà tí ohun wọn kò dọ́gba láàrin ara wọn wọ́n bá ń túká lọ Pọ́ọ̀lù wá tún sọ gbólóhùn kan ó ní òtítọ́ ni ẹ̀mí mọ́ sọ láti ẹnu wòlíì àìsáyà sí àwọn baba ńlá yín ó ní lọ sọ fún àwọn ènìyàn yìí pé ẹ ó fetí yín gbọ́ ṣùgbọ́n kò ní yé yín ẹ ó wò ó títí ṣùgbọ́n ẹ kò ní mọ̀ ọ́ nítorí ọkàn àwọn ènìyàn wọ̀nyí kò ṣí wọ́n ti di alágbọ̀ya wọ́n ti díjú bí kò bá ṣe bẹ́ẹ̀ wọn ìbá fi ojú wọn ríran wọn ìbá fetí gbọ́ràn òye ìbá yé wọn wọn ìbá yé padà èmi ìbá sì wò wọ́n sàn mo fẹ́ kí ẹ mọ̀ pé a ti rán iṣẹ́ ìgbàlà ọlọ́run yìí sí àwọn tí kì í ṣe Júù àwọn ní tiwọn yóò gbọ́. nígbà tí Pọ́ọ̀lù ti sọ báyìí tán àwọn Júù túká wọ́n ń bá ara wọn jiyàn kíkankíkan fún ọdún méjì gbáko ni Pọ́ọ̀lù fi gbé nínú ilé tí ó gbà fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń gba gbogbo àwọn tí ó ń wá rí i ó ń wàásù ìjọba ọlọ́run ó ń kọ́ àwọn ènìyàn nípa olúwa jésù kristi láì bẹ̀rù ohunkóhun ẹnikẹ́ni kò sì dí lọ́wọ́.